بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ iṣẹ́ àti afáwa àgbà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ an bẹ̀lọ́wọ́ ọba kó sànú àwa náà tọ́lọ́run òbí wa àtàwọn afáwa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta fàánú ẹ̀yíwa kò mufid ala kitab tawhid tíra bàbá wa mujaddid sheikhul islam muhammad bin abdul wahabi ṣáàgbé ní kitabu tawhid tí a fà wá àgbà muhammad salih al-uthaymin tó ti ṣẹ́rù rẹ̀ kálàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ fún wa kọ́lọ̀ tí kò yé wa dúbà tí sàlàyé ẹ̀ lọ́rọ̀ bá kọtí ń kọ́ wa jùlọ nípa ìmọ̀ ọlọ́run lọ́kan àti gbogbo tí ó bá mú ìgbàgbọ́ wa ní ààyè kálíbà jìnà sí i bitan kalona ni kitabul babun fi sihir babun fi sihir ọ̀rọ̀ nípa síhìrí nípa ìjẹ́pípa ọdún ìbìdáwẹ́ bẹ̀rẹ̀ láàrọ̀ ìbáyánu ṣe ìnmìnà ànúwà ìsìr àwọn àlàyé nípa àwọn kankan tó jọ mádá tẹ́ pé onírúurú dání ó di yíwa tí èèyàn bá fúra onígbà pé jẹ́ ni wọ́n pa òun náà dẹ̀ ni àwọn àwọn orí irú tẹ́lò náà ó di wà fani báàbù bayanu shay'in min anwa al-sihr báàbù bayan al-báàbù ló bá sàlàyé fún wa nípa àlàyé shay'in min anwa ní àwọn kan nínú àwọn onírúurú idán ó di ìdáwọn yóò máa ṣe tó nígbàgbé jẹ́ ni wọ́n ń wọn

yani abdul kabir ayi sahabe ni owa òun la gbọ́ pé anna o samiya nabi sallallahu alaihi wa sallam qala pé òṣìṣẹ́ ọlọ́dún báyìí pé innal iyafatu wa turqu wa tiyara àti iyafa kí ẹ máa dábàá kí ẹ máa ru nǹkan kó máa gbé kí ẹ máa yẹlẹ̀ wò àwọn tó máa yẹlẹ̀ wò yẹn àwọn tó máa yẹlẹ̀ wò sóró kanà láàgbọ́n fi jẹ̀pẹ́ ṣeré wọ́n tí ara àbí kí ẹ máa lu ẹyẹ àwọn kan láwọn ẹyẹ tó bá gbé ẹyẹ jáde láàárọ̀ tó bá gbé ẹyẹ rẹ̀ tó bá lọ sẹ́pọ̀tù nǹkan tó bá bẹ́ẹ̀ lọ sí ọ̀dà tó bá fòlà pa òsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tí àti tí mina jibti gbogbo ẹwà ní ṣẹwọ́ ṣetán kára aláàbùnrin iya fàtó ajẹ́dẹ̀rọ̀ tẹ́ ìrọ́nà ní kíyàn ló yẹ wọ́tọ́rọ̀kọ́ aláàkàtó ya ó tó bí ìlànà àtọ́rọ̀kọ́ náà ni àwọn tó máa yẹ lẹ́wọ̀ wọn fàkàtírù ilẹ̀ jibti wọ jibti kára ayé rannatún ṣetán ìṣẹwọ́ ṣetán isnadu kò jẹ́yìn isnadu àdíṣì tó fẹsẹ̀ rìn ولأبي داود والنسائي وابن حبان في صحيحه إمام أبي داود نقبوا إمام النسائي أتي ابن حبان رسول لهم مسند منه من مستغط سيدنا أحمد فواني àlàyé lórí àwọn àdíìsì tó mú wá fún ayé òun náà ni pé kọ́ọ̀lù ò bá àlàyé ìkankan nípa onírúurú idán pípa àìbàyàn bàyàn ni àká pàtúọ̀rọ̀ pàtúọ̀rọ̀ ìtúọ̀rọ̀ ìwẹ́wẹ́ fún wa ààrí àṣíyá àmà ọkùnrin nípa àwọn nǹkan àkàyí pẹ̀lú ìdájọ́ ẹnu sharia islam kàṣàbàkà anna síhìrá yẹn kásìmì ilá kìsìmì àti màsíwájú wọn ti kọ́ àsíwájú pé idán pípa ó méjì kófóró ní wọ́n fẹ́sìkò ní ẹjẹ́ pé ìwà kẹfẹ́rí ni tí ẹ bá ń padà ròyìn ìwà kẹfẹ́rí ni wọ́n fẹ́sìkò ní ẹjẹ́ pé ìwà pòkì ni eléyìí wọn ò débi kẹfẹ́rí àmọ́ jìbìtì ní bí àwọn yahoo yahoo ọmọ ìlà zari ó tí a gbé dání ń pa istikhdamul shayatin ìyẹn ń lo àwọn àjẹnú ni ẹ̀yìn tẹ́ lọ́lù jẹ̀lú kẹsọ́ra ní èrò orí àní àràwá ní àní nǹkan kẹlẹ̀ ń lò ó di eyín kí a mọ̀ tẹ́ẹ̀sẹ̀ ọlọ́run kó sáànà ìwọ̀kan wa ó ní fa'inkára bí ìsìkìdámi ṣẹ̀yàtì tí a gbá كذلك ما ذكره هنا من أنواع السير بينا انتفع بيت العفوعين بعيد بيت العفوعين بعيد نفع ونرو ويدا أوديين أما قولك بي أما الجنو مسلمين أما اللو دعوة أما الجنو رواني العنو دعوة دعوة لكلكم كم قبل الجنو كلكم قبل الجنو أوديين مسينا لو بنو أبو أما الجنو كما يانا مسينا هذا أنو أبو obi àjẹ́ndó sí náà wà gbogbo bá nàbí sílẹ̀ àjọkà níbi fún lọ́rùn bí i pé ahọ́n rẹ̀ fi yọ síta sallallahu alaihi ànábì tí ì bá ti pé àdúrà ọmọ àyá mi Suleiman bá so mọ́lẹ̀ káwọn ọmọ kéékèèké mọ̀dílẹ̀ fi sí rí àmọ́ àdúrà ọmọ àyá mi Suleiman káwà ní nǹkan ti kọ́ láti jẹ̀mí nílé fílẹ̀ ọmọ bá tiẹ̀ lọ ó sì yóò bu yẹ̀pẹ̀ lọ́wọ́ yóò àánú wọn sọ di right yóò à yẹ̀pẹ̀ jẹ́ ẹni bí ọjọ́ yóò yóò àdì right ara wọn ti wá gbé yẹ̀pẹ̀ wọn ti wá bọ́ mi irú abọ́ yẹn ti fi ra right one two road wọn àgbé afúnrin wọn alẹ̀ máa wà ń gbà yìí ọ̀rọ̀ o ọwọ́ ti yẹ ìtẹ́lá máa rí tí wọ́n ti ń béèrè agbára tó bá yẹ tóbi tó lọ́dọ̀ ṣètọ́ nìyẹn ní ṣètọ́ náà ti máa béèrè táwọn tó burú gbọ́dọ̀ tí wọ́n náà láti gbọ́ pàwọn kan lọ lè wú òkú lórí bí ẹ ṣètọ́ ni ẹgbẹ́ pàwọn kan yàgbẹ́ sí máa ti ṣètọ́ ní káwọn kan yàgbẹ́ máa ti láti gbọ́ pàwọn kan wọ́n ń bá ọkùnrin lòlù máa ti ṣètọ́ ni pé àwọn kan ọmọ kékeré ọmọ two years old ọmọ gbọ́ngbọ́n استخدام الشيطان ولم يجعل الله صريبه نعم وما فهو كفر إليه كفر كذلك ما ذكره هنا من بقول أفا بيموتم وافوا من أنواع السيف إنه نلوروي دقيقة منها ما هو كفر ومنها ما هو فسق حسب ما تقتضيه العدلة الشرعية عليه ذلك وكفرني ودي من منها ما هو كفر وكفرني من سواه ومن أما وفضوه وقوكيني خدمة تقتديه أدلة شرعية أول وضعت واحد في شريعة بدأ بلوريه إدادة الشريعة لوريه وأنواع كل أنواع جمع النوع ما بي إرو جمع النوع جمع إرو أوان يرو أوان إرو إرو والنوع أخص من الجنس طبعا النوع هو special جو جنس لو ينالو لأن الجسم يدخل تحت أنواع تري جسم أنتوا على بي أنواع والنوع يدخل تحت الأفراد نوع دني أوني روي أوني يكو كما ونوع قد يكون جنس نوعا من اعتبار ما فوقها فوقه تقبني نوع يوجد يكون جنس نوعا وكان نوع أوني روني ندور روي والنوع جنس جنسا باعتبار ما تحتها bẹ́ẹ̀ ni náwó ilẹ̀ yóò máa jẹ́ ìran kan lọ́bẹ̀rún tó alábẹ̀rẹ̀ sọ́lẹ̀ ìsánú náà omi ìtìbára àìwá lápẹjú ọmọ ìyẹn nìsí ọ̀kan nú àwọn ẹran ni animal nú àwọn ẹranko ni nú àwọn ẹran ni àwọn jẹ́ ẹranko ó di èyí náà àmọ́ òun náà ń jẹ òun náà mú òun náà mú ní mú gbogbo tí ọmọ ènìyàn ti náà ń ó ti bẹ́ẹ̀ làwọn náà wàlànúwáwọ̀ bí ìtìbárí ìsánù jínsù bẹ́ẹ̀ ni haiwan ẹranko dárí ẹran ọ̀sánárì nínú lápútọ́pẹ́ ènìyàn irú kan nínú àwọn èèyàn ni nínú àwọn ẹ̀dá tó gbé wọ́n jẹ wọ́n mú ni lẹ́nà oyọ́lẹ́kọ̀ọ́ fi ìsán tó bá ní ànúwà wọ́n mẹ́ bẹ́ẹ̀ ìrànkúmí wọnú ẹ̀ wọlbákàr àti màálù wọlgánàm àti ẹran wà áàbì ìtìbára jínsì náà pé ànúwà àìwán gbogbo àìwán àwọn àìwán ẹranko animals ó yẹ tẹgbẹ́bí ọdún pa nínú ìran ọ̀kan lọ́jọ́ لأن الجسم لأن الجسم يشمل أنواع والجمال أما جسم أراك

inú èdè nínú lúkà literally meaning rẹ̀ kúlù máa káyánà kàfíyù sábà jẹ́kẹ́ kan fi ìdírá kiri jọ ẹ pé tọ́ ọlọ́run sàfà Sharafuddin Abu bàbá Bilal àbí àbí mo gbàgbé tọ́ ó ní àwọn níwọ̀n nígbà ní ibi tagun mẹ́ta tó bàbá mọ́jọ́ lọ́wọ́ láàárọ̀ níwájú ilé wọn bẹ̀rù ọlọ́wọ́ bá dọ́mọ náà sì bílẹ̀ ló kọ́ ọmọ ọlọ́mọ sọba àdúgbò lọ́gbẹ̀rẹ̀kà àwọn náà jẹ́ aláàrí pàkà ọlọ́wọ́ ọlá kùránà kẹrìm ọlá ilẹ̀ lọ́lá dáa wọ́n sábàkà àndà síhìrá sí lóga ẹsẹ̀ bá gbé dábàá ní síhìrí inú lóga kóló máa kánà kàfí òṣèlú pé àbàdí orújú dàkíkà fi ìdíràkì àti yíwa káwá dáadáa bóòlù ní razi fi jumla ti anuwa siri sa'ad lọ fa àfáà wa dágbé ní fákàrù razi ó sọ pé aago aago tó àríwò nínú àwọn ìdáni wọ́n yẹ fi kàdímọ́ ìbáratun min aláàdì mọ̀rọ̀kábà òun náà ni pé nígbàgbà kẹgbẹ́ táwọn fi sọ̀rọ̀ yìí àwọn èrè iṣẹ́ kan sọ pé wọ́n máa ríra wọn ni lásìkò báyìí yóò dùn báyìí bí ẹgbẹ́ báyìí sọ̀rọ̀ pé àsìkò lọ́tẹ̀ ìjó وكيف بالساعات الالكترونيه اليوم اذا وقع دي دي لو الالكترونيك something no need pé àwọn ló ga jù gbogbo ọdún alamu ma ila zalik kódà ka wa baba nìkan àsìkò orun gbogbo èmi ma sọ fún yín qawlu iyafa qulu iyafa masdar af af bi if wa iyafa iya rajul istayr bi tashamul wa tafa'ul òun náà ni ìlú ẹyẹ fún wọn ìmọ̀ tó jáburú àti tọ́dà ó tẹ̀ṣá òmìn tó rújú pẹ́ pé aburú ló ti gbẹ̀ jáde mọ̀tàfà ilé rẹ̀ pé orin ni ó ti gbẹ̀ jáde lọ́dọ̀ àwọn alábáwá ní gbogbo máa ta orógbò yẹn tó máa ní ṣọ́ọ̀bù kéèkéè tí ẹ bá wá tóbi wá rà kọ́lọ́dọ̀ rẹ̀ tóbi wá lọ́kọ́kọ́ wà kọ́lọ́dọ̀ rẹ̀ bí ní ẹ̀ka ọjọ́ ní kọ̀ọ̀kọ̀dá tẹ́kọ́kùnrin ah, bá yàgò nínú ọkọ̀ mi adíò adíò adé o ó bí tọ́kùnrin bá wà rà nǹkan ìjọ yóò bright home ẹgbẹ́ ní bá kọ́kọ́ wà rà nǹkan àbójáde ọba kọfẹ́ tí wọ́n gbé ẹsẹ̀ ọ̀tún ló bá kọ yóò gbẹ̀yẹ ibi tó ń bá lọ yìí tafahum mi tafahum mi fáàlù mi n'i bá fẹ́ tọ́jú sí ah, kó lọ́lọ́ mi ò lè torí ẹ̀ padà sínú ilé òní gbogbo eléyìí sí ìrìn ní gbogbo eléyìí kọ̀ bá ṣẹlẹ̀ àmì kò sí tó ṣe fún wa ó di yé wa náà فعند العرب قواعد lọ́dọ̀ àwọn alábáwá wọ́n ní àwọn principles kan tó máa lò lórí àlámàrí yìí lo ẹyẹ ó kú sọ́nà tó pọ̀ fọtara tari yẹn jùrọ ha fẹ ìdìbò àmì wọn kó wọn ti tírì ẹyẹ tó ẹ pé yọọ máa bá wọn sọdẹ yọọ máa bá wọn sọ ṣe ọdẹ kàmá kára àrùn ìlú fi báàbù sẹyìn ebi àwọn afa sàlàyé nù báàbù sọdẹ ẹnu nà ìṣe ọdẹ láti lọ ní mú pa ẹranko ni wọn máa yàrá láti lọ ọ̀rọ̀ àtàkì tí wọ́n kí abẹ́kọ́ فهذا ليس في هذا الباب إليك اللي بيجي قوية إلى عبد الباب وتارة يزجر التير بتشاهم أو تفاؤل gbàmí èèyàn máa lo ẹyẹ ìdítúnú ẹyẹ yẹn gbẹgbẹ ẹyẹ yẹn kan lọ akọọtún tàbí ní tí wọn bẹ ṣe dáadáa yóò sì فإذا انفجر السير طائر وذهب شمالا تشاؤم طبعا تيالي طبعا تيالي طبعا وذهب شمالا طبعا لو في لفت لفت عن سايد تشامخ تشاؤم أبو يوسف القاعد أو دي يودع دي يودع وإذا ذهب يمينا تفاؤل تبقى تقوتهم تفاؤل تفاؤل يبدو عنه

ọlọ́run tó dáa oríṣiríṣi láti rí ọlọ́run akó sálẹ̀ ọ̀kan wa náà àti ẹ̀rà yẹn náà nìyẹn tó wọ́n máa lo gómà àbámọ́dé akẹ́kọ̀ọ́ máa ronú ọwọ́ ẹ̀kọ́ báyìí nìkan rí àbí gbọ́dọ̀ mbẹ̀ tí wọ́n lọ ọ̀sẹ̀ wọ́n lè pé pé ní gbogbo àmàmẹ́ni وإذا أبى يمينا تفاعل تبقى بي أصل الله وني انتدعم وإن ذهب أماما تبقى الواجب فلا يدري ما يتوقون به تبقى بي الله تواجه وما يتولون به أم يدون الجزل عم يقولوا تنصر ومو مو مو يقولوا تنصر ودي وصف لبي جبتها fàáza min al-jibt gbogbo ilé nínú iṣẹ́ ní òsànà wọn ṣaitọ́nù ọ̀kọ́ olóòrùn turuk àìfásara o house bí annáwọ̀ hàtù yẹ kútù fil ard oná ni yẹlẹ̀ wò anú ma kọ̀ọ̀kà sínú lẹ́lẹ̀ lórí lẹ́lẹ̀ ọ̀kà anna o nítorí kìbí àgbójú ọ̀nà lẹ́lẹ̀ àmìn turuk al-ard lójú ọ̀nà lẹ́lẹ̀ وتحقيقها مثل مشى عليها الفلاتوريا يبيع بها من الوريا يقول له أثر في الأرض كأثر سير عليها يدي لك بالوريا يبيع بها من الوريا ناني ينساو الوريا ناني وما أنا أخذت بالعرض إتما إما فان كثر على طريقه معروف عندهم وما هم مدمن يعني ما فعلين وما مدمن مدمن gbogbo ẹ̀ inú iṣẹ́ bàbá àwọn alábàbà aláwọ̀ èrè wọ́n ní kìnnìkà mẹ́rìndínlógún kìnnìkà mẹ́rìndínlógún àwọn náà mẹ́rìndínlógún yẹn náà làwọn náà máa ṣe ìdẹ̀bẹ̀bọ́n bí i alàrámlì wọ́n máa lò lórí yánrì alàsàbílì sẹ̀hìrí wọ àbí kòhánà wọ́n máa lò lórí pé wọ́n ti sírí àbí agbègbà alówà nìsá àgáàlìbà àwọn obìnrin sábà máa kó sínú apáńpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀bà rárá wọn ní ṣéwù káwọ̀ ló omi ló lò kòló gírígà gbogbo ìlànà gbogbo nǹkan báyẹn àwọn obìnrin sábà máa kó jù máa kó jù lọ́wọ́ sọ àṣọlẹ̀ wọlá adri kayfa yatawassaluna ila maqsudi mi ọmọ bó ní mọ́ sí máa rí bùkátà wọn apá mi ọmọ náà adri àwọn ọmọ ń parẹ̀ àtàwọn lọ láyé wọn wọ́n máa dún wọ́n máa dún mọ́ rárá wọn wọ́n yẹ zàmúnà omi ilmu gẹ̀ẹ́lì àti tí wọ́n ń kílèmù káwọn mọ̀ mọ́ ìmọ̀kọ́kọ́ ìmọ̀kọ́kọ́ wọ́n dá ó yẹ sáàfil kaza alama huwa ma'arufu inda orin gaba yóò ṣẹlẹ̀ gaba yóò ṣẹlẹ̀ gaba yóò ṣẹlẹ̀ orin tí wọ́n mọ̀ ń para wọ́n mọ̀ ń para وهذا نوع من السحر بقولي إداني أما خط العرض يكون سترة في الصلاة كي فان كذو لا يقول لك وكل سترة لوريرو قول لي بابا كيلو نيس اوري كذو بيسواجو قول لي فوق فلاي وكل سترة فور قول لي او بيان الحدود ابي على او انولي والنهو ذلك فليس داخلا في الحديث وانه تلقوا فيه داعي والله تعالى اعلم وإن قيل قد صح عن الرسول صلى الله عليه وسلم أن نبيا من الأنبياء يقتل تبقى تقول آه هو نبي الله بقى ما ما فعل هم طبعا إدريس هو النبي إدريس قال من وافق الخط من وافقه أنا أقول بيان نبي تبقى دي فقلنا يجاب عنه بجوابين عفوا نسي دون مجي ọ̀nà méjì yẹn lọ́sàáfẹ́ mọ̀ wá sí kálọ́ báyà kàmọ́ kàmọ́ fọ́mọ̀ méjì yẹn wá ẹ́ tó الأول أنا مني أن الرسول صلى الله عليه وسلم الله أكبر النبي الرسول صلى الله عليه وسلم أكله بأمر لا يتأكك وصوله إليه النبي صلى الله عليه وسلم في أفكم بلون وبكل زيزي كي يكون قنقى بلونه لأنه قال ومن فمن وافقه والوافق حقه فذلك انتم بقى تدري تعلمي ولا هو باين بقولوا زي ما قلت تدري تعلمي ولا هو باين وما يدرينا الوافق حقه ام لا انا بي واي بي تو سي و تدري تعلمي ولا تكو سي انا اكون لو ده بي kò sí ti gbọ́gbọ́ kó fi tẹ̀yẹ ti alẹ́bí iṣẹ́ àbọ́kà gómìnà sọ pé wáàyí tiẹ̀ tiẹ̀ ni alẹ́bí ìdúró wáàyí tiẹ̀ ni ó lè wáàyí tí ma dé wáàyí gbà mí الثاني أنه إذا كان خط بالوحي من الله نزل من عباد السعمين أنه إذا كان الخط بالوحي من الله تعالى كما في حال هذا النبي تبدي يلقي وحي تيني هذا الله سبحانه وتعالى فلا بأس به فلا وحي يا نبي الله بامي أجورني علي وحي يا نبي الله بامي أجفوني آه، أو ẹnìkan sọ̀rọ̀ ní ìjẹta kọ́ mo bá àwọn obìnrin kan parí ìjà ń bẹ̀ mo máa ń sọ fún wọn pé mo máa wá Sayyida Aisha radiyallahu anha inú mínísà yá yẹn anabi sẹ̀sẹ̀lẹ̀ ó ní àwọn ìyàwó mẹ́sàn-án tó ń jọ wà papọ̀ ọkọ̀ Sayyida Aisha àmọ́ kò sí yàrá ẹnìkan kan tí wàá yìí mọ̀ sí kó àfi yàrá Sayyida Aisha anabi ni mi ò sọ wọ́n wà ní yàrá màmá wa sẹ́yìn àṣà rẹ̀ wọ́n yóò rí wá ìgbà ọlọ́ míza ẹni special ọlọ́ sí màmá wa mà sẹ́yìn àṣà radiyallahu anha olùfẹ́lá bá sọ̀rọ̀ yìí wà inna Allah yaj'alu lahu al-alama yanzilu wahyu biha bi khututihi ya'lamu ìyá pẹ̀wọ́ náà ni fọlọ́ọ̀bá ti wá ìfànàbí ọlọ́ọ̀bá Idris yẹn pẹ̀lú fàlà sọpọ́lọ́ọ̀bá fi máa fàábi ìkòtóòtì سيرية هي من الوحي طبعا هو انت له يتنظم سيري هي من الوحي الشياطين الشيطانية تتنظم الشيطاني فإن كيلت طريقة الرسول صلى الله عليه وسلم فإنه يسد أبواب التمليء أنا خاف في موضوع الشرك تولى عجوانا تعلمي لي فعلاه أنا قديم وجوانا يسد أبواب وجوانا جميعا في موضوع الشرك فهذا فماذا لم يقطع صد هذا القول إنما يجون أبوين <clears throat> فالجواب كان هذا والله أعلم أمر معلوم إليه الأمر دامني هو أن فيه نبيا من الأنبياء يخد يبقى النبي الله بقى كما فول عليه أديوا فلا بد أن يجيب عنه الرسول صلى الله عليه وسلم قلت لا كان بسلام قلت كنين ó fún wa létí lórí ẹ̀ wallahu o alam ààbò sí kọ́ọ̀lù tí yàrá àbí wallahu ta'ala alam ó sọ múlò àti kó yí wájú àti àlàyé lọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu gbogbo àlàyé táwọn afáǹsẹ̀ fún ayé ọlọ́run bá kó wa kó bá sọ lẹ́sẹ̀ rẹ̀ ndada nka ka kilo atu majid هذه مدينة شروا كتاب التوحيد هنا بلا ما شرع يفوان لك قرآن فقل التوحيد عقيدة هو very very important with أي مسلم تيبا ما تيبا بسوا وعوامي أنت تيبا ما تكريك سوا وما فاين بي أنا النبي الله بالو ربي وين وانا فكه إن شرطي يعني بلا أنا بوا فكاري قد يوا làtọ́lọ́dì wà yìí lọ́nà ọlọ́run bá ló ti fún àlébí ọlọ́run la pé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa náà. Ànábì Sùlẹ̀mán, bẹ́ẹ̀ ni ìdáhùn náà jẹ́ tiwọn. Ànábì ọlọ́wọ̀ bá ní, ọlọ́run sọ̀rọ̀ sọ́tò díẹ̀ ni níparí sọ́dọ̀ jẹ́ ọ́nà alìmọ̀ gẹ́bìkiri wọ́n láyé ní ara gẹ́bìkiri àwọn gẹ́bìkiri ara gẹ́bì àdà ìlàmìní alámàmì tẹ́dà nínà rọ́sùn làbí ní rasúlì ní bá fẹ́ àwọn rasúl làwọn alábi sùlẹ́mà alábi alábi wọ́n ní ya ṣẹ́kànà ẹ gbọ́lápọ́já lólórí wa ìgbọ́n níbẹ̀ ní kéde ma ó ní wáyé méjì ló ń sọ̀kalẹ̀ wáyé tọ́lọ́wọ́ ba eléyìí ti kọ́ọ̀sì kọ̀ wá má wáyé ṣètọ́ ní eléyìí ọmọ àwọn táàkì àmọ́ náà tó ó di wa tó bó lè nù kí ẹ máa lọ láti ní bọ́rọ̀ bèdè lẹ̀ dáàbò náà wà ó máa gbọ́n nù kóra jẹ̀lú ẹ̀rọ nígbà wáyé ṣètọ́ ni. Inna inna nubuwata والرسالة قد انقطعت فلا نبي ولا رسول بعد يعني من هو الإمام ابن قال إن النبوة إمام الربا والرسالة إمام الربا قد انقطعت وتقط وسيما أضي بوابي فلا نبي وكان نبي كما ولا رسول بعد رواه إمام الترمذي أضي وعنام وعليكم السلام بالله náà òjíṣẹ́ ọlọ́run Ìjọ́ hmm. ìsáwọn hmm. àwọn àyà tó wà ní sọ́pẹ̀lú jí nìyẹn wo gbólógbóló rasul yẹn ma'arifa amẹ kó sí ma'arifa amẹ gbólógbóló aljin yẹn ilé lọ́wọ́ kan pé ìyá ìgbé yìí lárúbá dáadáa ó di wa ọlọ́wọ́ bá kó sáré ilé lárúbá lọ́wọ́ sọ kún hankali tọ́ ilé rasul lẹ́kìrà lọ́wọ́ ó di tó òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá wọ́n sọ pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ọlọ́kọ̀ọ́bọ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́ọ̀ba fún òjíṣẹ́ ọlọ́ọ̀ba òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́ọ̀ba ìwọ́n lè ṣe òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́ọ̀ba ni ẹ́ torí òtítàlẹ́bí wí lòun fẹ́ wòye àbábá ẹgbẹ́ ní ríwá ìgbà sí eléyìí wọ́n ríwá ìgbà lọ́ọ̀ba ló nígbà tó wọ́n lọ́wọ́ ní òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́ọ̀ba tó ọmọ ènìyàn ló ń bá sọ̀rọ̀ kí ló bá jẹ̀ ló ní bá sọ̀rọ̀ o olókèwé nínú ará àwùjọ nínú ìlẹ̀. náà dàbí tọ́ àmà inú mi dùn pé ẹgbẹ́ àti ìdígbà ìjọsọ wẹ́rẹ́ pé àlẹ́bí Muhammad sila ó ń dìbà ẹgbẹ́ lọ́wọ́ ń kọ̀kọ̀ láti máa lo àwọn àjọ̀nú mi ìbá sọ àjọ̀nú mi mẹ́rin àbí ọmọ ẹ̀yà mi àbí bẹ́ẹ̀ kọ́ ni so mọ́tàlẹ́bí ti kọ̀ fún wa mùsùlùmí dáadáa kí lẹ́ẹ̀kọ́ sí i bẹ́ẹ̀ bí kọ̀ fún wa máa ń náà àìsùn ẹwú ọ̀rọ̀ àníbi sẹ́lẹ̀ láì láì ọlọ́run bá kó bá sọ̀rọ̀ bílẹ̀ náà ó ní má àmàtò bí kò bí ifá tó bí ní ọmọ àtàtùm wọ́n máa ń náà àìsùn mi fa jẹ́ hù má kọ̀ fún yín ẹ̀jìnà sí kọ̀pí má kí wọ́n wá lọ pẹ̀lú nẹ́tì kùrán pẹ̀lú kùrán nítẹ̀lẹ̀ súnà ní sẹ́lẹ̀ pẹ̀lú kùrán àyè fi ìtọ̀ fọ ìgbẹ́ àgbẹ̀ ìtọ̀ omi ni ìgbé wa yọra ní ìtọ̀ lọ́wọ́ àmì kàgbé ara o ara o ọ wà omi ni àgbẹ̀bí dáná kéèyàn kẹ́kọ̀ọ́ lọ nítorí tí a fáwọn Abdulrahman zọgbà pé awwalu ma yajibu ala mukallaf yasihu imani nítorí tí wọ́n bá wọn àárọ̀ o tó bá tún mọ́ tó jẹ́ right wrong kíákíá lọ́rùn yóò fojú hàn tó bá tún mọ́ pé wọlé right wrong yẹ kíákíá lè fojú hàn kí bọ́ọ̀sì ẹlọ́bàá dókòó lọ àjẹ̀mú ara o ọkọ̀ gbẹ̀jẹ̀mú fún kíni wọ́n lè kọ́kọ́ àjẹ̀mú olóba ní pé àjẹ́bí náà tọ́ o kódà rọ́fà àjọ pé ṣéwù Islam àìmọ̀ mọ́ sọ báyìí náà jẹ́ máa sọ pé ní bá àwọn àjẹ̀mú sọ̀rọ̀ jẹ́ ṣéwù Islam ní tó bá fẹ́ rí àjẹ̀mú wá rẹ̀ ṣe kí lè máa ṣe rúkìá tẹ́bá wọ́n bẹ́ bá àjọ̀nú sọ̀rọ̀ wọ́n bẹ́ lérú má bá fọwọ́ kan àjọ̀nú yìí ẹni tó wà lára rẹ̀ mùsùlùmí ni kú lára rẹ̀ gbogbo ti wá China bí ìlú àwọn bọ́lá abdulaziz bọ́lá babalọ́yọ̀ China ara ọ̀ má bá níbi jáde kú lára tó wà mùsùlùmí tó wà lára rẹ̀ jáde bí ejò tó wà ní olé mùsùlùmí ni alámìnì kan pé ejò yóò ti léwọ̀ ni o jáde ilé mùsùlùmí ẹ̀fà abọ́kọ̀tọ̀ gbẹgbẹgbẹ ọdún méjì ejò ní olè lọ́wọ́ máa bá ara o ejò yìí ni o níbi jẹ́ yìí ẹ̀yẹ ejò yìí o ní ibùsùn bẹ́ẹ̀ ni aláàkọ́ dúró lẹ́kẹ̀yẹ lẹ́kẹ̀tọ́ abájẹ́ lẹ́kẹ̀yẹ ẹ̀fà sọ fún yíyọ kóyìí ẹni kóyìí náà ìgbà yẹn mẹ́ríkàtì náà ló ṣẹlẹ̀ ọgbọ́n mi kúta tí wà tó torí òsì ìgbà yìí ó di èyí pé plan ìyàwó ìyàwó ẹ̀ ti yẹ yẹ ìbá ti yẹ ìbá ti yẹ báyìí ti yẹ báyìí ọ̀tẹ́nu ẹ̀sìn ti mọ́nu a ti yẹ bí ọ̀yẹ̀ mẹ́rin ti yẹ ẹni kí wá ní inú ọmọ ìyàwó àkọ́wá kó sínú ìyàwó yẹn abẹ́fẹ́ ìyàwó láti ní ọjọ́ on 18 níjọ́ rẹ̀ aláfíìsọ́ ẹ̀ẹ́jẹ́ pé àgbàgbélé dì ìṣẹ́lẹ̀ lánìí àbápàá lójú ọ̀rọ̀ mẹ́wọ̀n nílọ báyìí wọn pẹ̀lú àwọn àlùkò pẹ̀lú wáìlì fúdíò láti pé eléyìí ọ̀rọ̀ wáìlì bẹ̀rẹ̀ ọdún ní oníkàbírù mọ́dá sí o mo ní ọ̀rọ̀ mọ́ríkà sí mọ́dá sí mo ń gbọ́ ní ìyàwó tàbí ẹ̀sìn ká sọ́ bí ọjọ́ Sunday àwọn ká yọ kó lójọ́ friday mo ní rárá o mo ní alẹ́bí muhammad ó sọ wáti mo tọ́ irọ́ tààrọ̀ ni alẹ́bí muhammad sílẹ̀ olóòtọ́ dá àgbègbè friday níjẹ́ ìwọ́n dá alẹ́mà níjẹ́ ìlọ́wọ́ àgbẹ̀ níjẹ́ ìwọ́n lóko àti ní alẹ́mà ti sàbíọ́ friday a ti wá gbé nǹkan kó náà eighteen lọ sí ọ̀tún eighteen ojú ajọ́ bí ọjọ́ sunday lọ́dí ìṣèjọ́ ti wà mo ní kò sí díndín aláàmú ẹ̀ tó mú mọ́ràn ẹ̀ wá àjẹnú ni mo ní ọ̀rẹ́ pa jẹ̀lú èyí fẹ́ ran ìwọ náà ìwọ tó wàá mú ọ̀rọ̀ ìbábá rẹ̀ mo ní ìwọ máa kọ́kọ́ pàtàkì lágbárí náà pàápàá mẹ́ta láì máa rí bóun àwọn ìjọ náà ti bọ́ gbogbo dáńtọ́ inú ọ̀rùn bọ́ wọ́n ti gbọ́ àbá ó ti ọlọ́dún mo ní ìwọ àgbà mi ìbàdí ìbàdí fẹ́ẹ̀dì náà láti ìwà fẹ́ẹ̀dì tẹ́tẹ́lẹ́ aláfẹ́sí lẹ́yìn ìrò jùmọ̀ ẹ̀yìn jùmọ̀ àdé jùmọ̀ náà kí ń rọ Friday àti bẹ̀rẹ̀ sí kí jùmọ̀ ń gbà yẹn àtọ́ gẹ́gẹ́gbé tọ́ àfẹ́bẹ́ ìyé ti gbẹ́gbẹ́ gbogbo ó di ọlọ́bàbà alẹ́gbẹ́ sẹ́gbẹ́ mọ́ dá gbogbo àjẹ́ nígbòrò tí wá China ní àbára ìlú lẹ́yìn àkàlọ́ tí wá gbogbo China tí ma tú ọ̀rọ̀ rẹ̀ fún wa bẹ́rẹ̀ Abdulaziz nígbà ọlọ́mà bóòlù tí ó sọ China kí mọ́ sọ orí ká máa lọ orí àgbọ́ ìdè China o. bọ́ ẹ̀kan sọ̀jà àbí abdulaziz ní adiru ó mọ̀ gbọ́ China gẹ̀ fún sí mímí ẹ̀ abdulaziz ní lọ mo bá mi lọ mo fi lẹ́sẹ̀ ni mo bá tó máa rí pé ọmọ gan ni máa rí pé ìrìn rẹ̀ yàtọ̀ mo ti kò sí lọ ìsá ti mà lọ. ó lè rí ní ìfúnamọ́lá abdulaziz ẹ máa dán o ẹ máa dán o wàhálà ìmúṣẹ́lá pé àtòkò ẹni tí wọ́n lè ìmọ̀ Muhammad náà nígbà ní ilé ìgbà tí ìmọ̀ Muhammad wà fúlẹ̀ tí àtẹ̀múwà padà sí ẹ̀sùn wọn fún bàtà rẹ̀ ìmọ̀ Muhammad ń gbẹ̀rọ̀ ọ̀tọ̀ wọlé mo fi jáde ìgbé bàtà rẹ̀

àdá tó mú tó náà sì mọ àdá yẹn lò tí wọ́n fẹ́ gégi nígbà tó pàdá yẹn mú tó náà sì mọ àdá yẹn lò kí ló dé yóò bí kọ́wé bẹ́ẹ̀ ni àwọn tó wá ní àdúrà tó bá súnmọ́ mi bí rúkìá tó yẹ tó náà òun náà sì máa lò ó mọ̀ lọ́wọ́ àyẹ̀ jẹ́ akébi àdálómú àdúrà tó ṣe yẹn dáa àmọ́kùnmọ́ àdá yẹn lò nísàlẹ̀ kọ́kọ́ yóò àdá òbí àdálọ́kọ̀ tí wọ́n bẹ́ gègé yóò lè gègé yóò lè gègé bẹ́ẹ̀ ọkùnrin tó tilẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa ẹlẹ́ẹ̀kẹta ni pé àdáwò mú òun òtún máa àdálò bẹ́ẹ̀ lọ́dún sẹ̀rẹ̀ sí wa ó di wa àwọn tí wọ́n pọ́n ní ẹ̀yọ́ ọmọ àdálò àdá ẹ̀ mú bá gbé báyìí pàm ọwọ́ kan ní òde ó di ibú ṣe rí nìyẹn tó ń lágbàgbà wa ọ̀nà mẹ́ta dábìá tó ẹlẹ́ẹ̀kẹta lọ́pọ̀ jù àdúrà tí wọ́n ṣe kẹrin kọ̀pá mú lẹ́yìn àwọn ọgbọ̀n tó mọ̀gbọ́n àyẹ́ sí wọ́n tó bá wọn bídí alẹ̀ yìí pé bídí ayé gan ọgbà àmúbú ní mẹ́tàwà fi ṣe bídà àwa ṣe bídà rí kọ́lọ̀ tó yọ wá kó nu agbo bídà nítúṣe àbáyọ̀tẹ̀ máa ké mẹ́wàá wọ̀ kúrò láàrin mẹ́ta mẹ́ta àbí kúrò láàrin kọ̀ọ̀kan ló máa kéré kúrò àbẹ̀ wá sí kéré lání kúrò láàrin ló máa kéré lórí lọ́kà kọ̀ọ̀kan àwọn náà ní nínú ṣàbáyé ọ jẹ́wọ́ gbọ̀dọ̀ báyá àwọn tó bá ń pa rẹ̀ fúnra àbúrà àmútagọ́ lọ́kàtà ní ìgbéri bídíà nínú bídíà nù bẹ́ẹ̀ wọ́n máa kiri bí ọgọ́rùn-ún ni 100 no lọ́kà mẹ́wàá lọ́kà mẹ́wàá kúrò aláwò mẹ́wàá mẹ́wàá lórí ìlú kọ̀ọ̀kan yóò àjọ ọgọ́rùn-ún wọ́n kò tí síta àwọn máa dáná tí síta ní tí netskill àti àbí rita láti mú yẹn alẹ́ ni ọ̀rẹ́ bídà tó wọnú bídà nù lẹ́lẹ̀ tó ní sùsì àbáni lẹ́lẹ̀ tó ní ọdún ó ti yẹ yẹn aláàjì káwà tẹ́ máa mú ìwé ìwọ̀n gbèkánná àti kábí bisikíìtì tí bá kí lọ́fẹ́ rẹ̀ yẹ ọlọ́ bí kábí bisikíìtì ọlọ́ ìgbèlè tó ti mú yá ẹtùjọ rẹ̀ ẹ bàbá àlọ́ kúrò ńlá ọgọ́rùn-ún ọ̀nà ìbídí àlọ́rí bí ó ní bó ṣe rí nìyẹn ọlọ́wọ́ Damn.

mọ́nà bá kẹ́kọ̀ọ́ náà bá kẹ́rẹ́ sàrí olófin ó fi orí lagbó báyìí ló forí lagbó lọ́pọ̀ ojú ẹ̀ sì rí tó Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń parẹ́ wọ́n yẹ kó àwọn ọmọ ń rẹ̀ wọ́n ti ẹni mọ̀ ń pa rẹ̀ wọ́n mọ̀ ń báyìí àdìsí náà lọ́kì gbogbo tí ra yíjẹ́ tẹ́lẹ̀ ẹ̀rẹ̀rí ẹ̀rẹ̀rí kàdúnà ìgbà wọ́n bá dé kánú fásitì mọ̀jídì wọ́n máa rà ní wọ́n rà ó lè fi wẹ̀ náà nígbà bá rà ní kó máa Ah, àwọn àfáàyè gẹ́gẹ́ bí àfáàyè àwọn àwọn àwọn ọmọ ìgbòlò ìyàtọ̀. Nígbàrá àwọn sílẹ̀ kan náà ráwọn sílẹ̀ yìí nígbà tí wọ́n sọ fún yìí, kárí ìgbà ẹ̀rí, ṣé òwà kan náà ṣùyókò Mẹ̀dínà? Wọ́n á ní ọ̀kan náà ọmọ Tùláàbù ọmọ lé òun máa lọ Pakistan lè rajà tí máa lọ pàkítà wà lọ́dọ̀jà so hòtẹ́ẹ̀lì tí máa dé sí lẹ́gbẹ̀ẹ́ máa fi lákì lẹ́gbẹ̀ẹ́ máa fi káṣù bá àmàgbà ti ṣe ọ̀sán yóò wà lọ́jà lọ́jà yóò wà máa gbọ́ ìmáàmù yẹn yóò máa ṣe pínlẹ̀ Muhammad bin Abdul Wahab yóò máa ṣe pínlẹ̀ Muhammad bàbá tó ṣe síra yìí kìtàbù tawhid ló bá mú síra yìí kìtàbù tawhid ẹ̀jẹ̀ àtẹlẹ̀ rẹ̀ ló bá mú lọ ó bá já kálí gbogbo tó kókọ ṣégun Abdul Wahab Muhammad bin Abdul Wahab já ọba mú lọ sí Pakistan ìmọ̀ invite wá ti débà yẹn ìmọ̀ invite ìmáàmù yẹn wá sí inú òtẹ́ẹ̀lẹ̀ tó jọ sọ̀rọ̀ ọ̀nà tó wá kò ṣe àìkàlà ti dẹ́bìrì ni ìmọ̀ wá invite mi ọba fi kíra ẹlẹ́bẹ̀ ọba fi kíra ẹlẹ́bẹ̀ ìmáàmù bá mu ṣáì bá mu ń dẹ́bìrì ló bá ń jà bá kíra kan ní bá wọn kíra yẹn o ni nígbà tí yáa fáyẹ̀ ti pé nulẹ̀ tí ọ̀rọ̀ bá ti wọlé lọ ló bá ti wù láti nulẹ̀ láti ti sí àwọn eré báyìí ọpẹ́ o yóò fún mi ten minutes fifteen minutes ló kọjá de wa wọn máa máa á ti ẹbọ adọ kìtẹ wọn náà máa ra ètò ìṣẹ́kùn wọn á lè ní à síra ẹni dá o àmọ́ mi ò rí ẹjọ́ kan sí mi ò rí mi ò rí ọ̀tọ̀ nígbà tí ẹ máa lọ máa bá yín wo owó ẹ̀mí wà máa ń bọ̀ gbà mí abẹ́rẹ́ nífẹ̀ẹ́ mi mẹ́mu mẹ́mu nígbà tí ó fi padà ń gbà mí ò ti kàtírà yẹn kan. ما هذه جيد هذه هذا من الكتب جيد ما جاء بالأدلة إلا جاء بالنفس من القرآن أو السنة ونقول يمرك واحد هنكون ما بيع إلا الكتاب السنة أو ولكن من العتب ما عرف يعني هذا كامل بل ليني كفرته محمد بن عدوى الله أكبر الله يغفرني ورحمه lọ́nà kò forí di òun kọ́ lọ́nà kó sànú ló máa mú pàṣọ́ṣọ́ ni orí tó wọn á fi tún wọn á fi lọ sí Pakistan mà kò sígbà tí ó bá yẹn wọn àkéwú tí òun àtàbí àfihàn ọmọdé náà ló wà bí gbọ́rọ̀ yìí wọlé gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́pàá tí mi gẹ́gẹ́ blame àwọn bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ òwe àwọn tíra yẹn bí sí nga àwọn ọ̀pọ̀lọpọ̀ tíra táwọn àríyìn bẹ̀ wọ́n eré níbi iṣẹ́ lẹ́yìn yorùbá wọ́n eré ilé yorùbá lọ́fàá àwọn àgbà àwọn àgbà kan bẹ̀ ńlẹ̀ yìí ìṣẹ́lá ìdínísì gan abdulrasheed mavana nígbà mo si sí saudiya ní 1994 mo ti rà kan gbé kitabu tawhid kékeré báyìí a ní ìgbà ìgbà kan mo lè fún àbáyé gbogbo ọkàn ojú bá kásìrà yẹn yóò jà ọkọ̀ mi bí dáa nígboro nígboro kò sí jíjẹ bẹ́ẹ̀ ó tún tara mọ́ bí dáa níbi ibi ẹ̀rù. Thank you sọ ẹ̀ ní ẹjọ́ ẹ̀jẹ̀ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ní gbogbo kẹjọ orí owó tó kọ́ pàdé. bẹ́ẹ̀ ni. ìjọba ti gbà mí ẹni ẹni ti gbà mí ìjọ mi ẹ̀rù ìgbà mi bá ìbò kó kó tẹ ìlókò àti. àrí. ìjọ ìdílé ìyẹn tó ṣe é ìyọjú ìtọ́jú ọkùnrin ní. Eh, lẹ́ni uh, ọ̀rẹ́ mi lọ́gbìn ìwọ̀n náà ó ní máa ní kí máa ti báyìí mo ní ọ̀nà ẹ̀dá ọwọ́ máa romi oníkọ́wọ́ ọwọ́ ẹ̀dá àdúgbò ọkọ̀ ọgbì lórí bá lónà bọ́lá ẹni tí ó lọ sí lọ́gbọ́ yìí ìlú ọ̀pọ̀ ní gbogbo ọmọ sí ara tó bí i bí ti sọ fún ìyẹn wọ́n jẹ́ pọ̀ ọ̀nà ohun tó bí lọ́sẹ̀ ìṣe àbá tí ó sọ pé ara mẹ́rin kan bàbá yìí nù. tó wá ń kọ ní ìlú ẹ̀kọ́ yìí ní owó ọ̀fẹ́ ní ìlú ọ̀sọ̀ mo ti jẹ́ jì ní ìtàkùn ọ̀gbìn lẹ́kọ̀ọ́ tó ń bẹ̀rẹ̀. Mo wọ́n bá ti wọ́n láti ṣe àmì fún àgbára ìlà alágbó mẹ́rin àwọn èèyàn wá ti ní àyá ẹ̀ ilé ilé ayò lẹ́gbẹ̀ẹ́lẹ́ wa ní gbogbo mọ̀mọ́ dáadáa ní wọ́n gbogbo àwọn gbogbo wọn gbogbo agbára kékeré wa gbogbo táwọn láti aláìsí wọn ìjọba rí ní ìpínlẹ̀ ọdí aláàjì wàhálà ní aláàjì máa lọ wá tẹ̀lé ní ìpínlẹ̀ ọdí aláàjì ẹ̀ tó ojú ọ̀dá táàjì ti Túnà ó ń bá jà. Ó wọ́n tọ̀ bá ẹ̀rẹ́ sàárè. Àwọn sọ ní, ah, èyí tó tójú wọn kò ní.

ọkùnmi pẹ̀lú ọkùnmi ọjọ́ àwọn bẹ̀ alájàdá ọgbà ẹ̀bọ̀ ló fẹ́sà wọ́n ló fẹ́sà wọn akọjá fún ní 5-5 náà ìgbà bí wọ́n ló fẹ́sà ìgbà bí wọ́n ló fẹ́sà wọ́n ni ah ọ̀pẹ́ni jẹ́rí bí sọ fún múdàlù ó ní omi ìkẹgbà yìí fún yà agídí ni kò sí ni kò sí yẹ agídí ni kò sí àwọn obìnrin wọn lọ lọ bá ti fọ́ lórí mi ògbọ́dọ̀ kọ̀ ọ̀rọ̀ ìjọ ìtúbà wí ìtúbà wí ọ̀tán múdà máa fọwọ́ pa pé ọ̀dá rẹ̀ mà ló dúró yìí òun akẹ́kọ̀ọ́ gbàmí rà ní oṣù ọ̀tọ̀ ọ̀rọ̀ kan nípa ní lọ ní gbọ̀gbọ́ múdà rẹ̀ pé bọ̀dá rẹ̀ mà ní ìtọ́ sọ̀rọ̀ àkọ́tọ́ lanu wọ́n tó gbogbo bí ọ̀bọ̀ ọ̀lọ́lá pé

aláàbí bàbá àbúrò òkèlà wọ́n sọ ògùn sórí àga fún bàbá yẹn ẹ̀sẹ̀ bàbá yẹn jẹ́ àti bàbá bàbá yẹn very strong man tí bá dé gbọ́mọ̀sọ̀ àwọn tó ń kọ́ mọ́ láti júmọ̀ Ògbómọ̀ṣọ́ ní 1940 bàbá yẹn bá fọ́ àbúrò mọ̀mọ́ táwọn bá mi ọ̀dọ́ bàbá yẹn bàbá mi wá gbé wọn pé ọmọ olóyè méjì ọmọ bá sọ bá sọ ní ọmọ bàbá yẹn ó ní ẹgbàgbé jọjọ fún bàbá yẹn tó ń kù ní ìgbọ́nsọ̀kọ̀ ah, òtọ́ mà tún lù ní tí òní kí n tẹ̀lé wọn lọ wọ́n ti fọ́ọ̀sì pé gíga tẹ̀lé àwọn pé kí ni mo ṣe tí ń tẹ̀lé wọn ní tẹ̀lé lọ́gbọ́n bẹ̀bẹ̀ kí ni mo ṣe ẹ́ àkàmútù àbí kankamutu àbí pẹ́lẹ́ ọlọ́wọ́ tààrà lọ́nà àbí pẹ́lẹ́ ọlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ alọ́wọ́ ní káburú ti wá ní ọkà mo ń bọ̀ láti kánú mo dé ká àwọn tí mo sì ń bọ̀ títí kó láàrin yóò mo lè gun mọ́ṣíìnì èsì kẹ́kẹ́ mo kó láàrin mi ọlọ́wọ́ bá kó adúgbò lọ́wọ́ lọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ wà á lè kú sẹ́lá àbẹ̀là ọkùnrin tí ìyàwó ẹ̀dẹ́rẹ́ náà bẹ́ẹ̀ ní dìbẹ̀ta níbi ṣe níbi káàánú ṣe níbi kẹ́dùn bẹ́ẹ̀ ni hmm. lọ́wọ́ ìgbéyàwó àmọ́ ọmọlúwàbí sọmọlúwàbí àti kò ní ṣe sọ̀rọ̀ bí ẹ̀ka fẹ́ràn kéde ó lè wọ́n alìkún ìsàlámà tó láwàr kàtù àmín àmín àmín àmín àbábdẹ̀ nínú ṣẹ̀ríà ìsìlámù ìbéèrè pé ṣé báàgì kò dá pátápátá ni tó dá fọmọdé kò dá pàgbàlagbà ni àbí yóò dá pàgbàlagbà kò dá fọmọdé ni bàbá àwọn méjì ni ọ̀dà gbogbo ẹ̀bí dáa ni mùsùlùmí dáadáa báàgì wọn àwọn fi ń dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá kọ́lọ́ sọ àmì ìdíyọ́bẹ̀ mùsùlùmí dáadáa every day máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá àbí ìkọ́ aládùúgbò ibi mo lọ́la fi àbẹ̀kíní kẹ̀lé so mùsùlùmí jẹ́ adé ọ̀pọ̀lọ̀ máa ṣe bá ṣe abábẹ́ máa ṣe abábẹ́ máa sábàkà máa ṣe nàlẹ́bí yorùbá ṣe àwọn tàbí ọ̀bá lẹ̀ máa ṣe ilé ìlú pàṣẹ pé àwọn afáàlọ́ pé mọ́ọ̀lì di gan bí dáa ni o lè bá ṣe dáa tí wọ́n máa ṣe bá ṣe àlẹ́bí bí dáa ni ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ̀ so kò dákọ́ ọmọdé kò dákọ́ lágbàlagbà ọmọdé ọ̀gbọ̀rọ̀ ṣe wọn ọ̀gbọ̀rọ̀ ṣe kọ́mọdé àgbàlagbà ọ̀gbọ̀rọ̀ ṣe wọn ọ̀gbọ̀rọ̀ ṣe gbàgbàlagbà náà ọlọ́mọdé kẹ́mọ́ dáàmà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí àìmọ̀kan ni o lè lórí pé àwọn èèyàn pọ̀ tó wọ́n dé àwọn adúgbò àwọn wọ́n dé o lè báwo ló Qur'an aya sixteen seventeen ọmọ mi wọ in tó jẹ́ akpẹ́r mọ̀sílẹ̀ tó bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ náà lórí bí wọ́n sọ ẹnu o aya one hundred and sixteen nígbà tó lọ́wọ́ bá ń ròyìn fún wa nípa pé kéèyàn mẹ́tẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ kọ́bí kéèyàn mẹ́tẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àti olùlẹ̀ tó pé wọ́n ti ń kò sí nǹkan méjì wọn ti àbámọ́dá ni wọ́n máa dá kọ́bí wọ́n wọ ìtútì akthar min fil ard tó bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èmi tó ti wà lórí yadilluka an sabilillah wọ́sọ̀nù inú ni tàbí ó ní ilẹ̀ àbámọ́dá ló ń tẹ̀lé ilé ìlà yàtọ̀ sóòlù àtàkùn ìrọ́lù wọn pa so káwọn yẹn pọ̀ nbí kan lọ́fà bàbá yìí ọ̀sẹ̀mí bàbá dáadáa bàbá yìí muhammad bin abdullahi bin ọ̀sẹ̀mí bin sọ́ọ̀lì bin ọ̀sẹ̀mí bàbá yẹn ní tí ẹ bá wà nbí kan tí ọ̀pọ̀lọpọ̀ yẹn bá wà lórí irọ́ tí wọ́n bá wà lórí ìdòdó pé wọ́n nìkan wà lórí ìdòdó wọn pé mo ní yìí mo lẹ́rìí fún fanta jamaa ìwọ gani ó di ìwọ gani wọ jamaa mistake àná ṣe ni pé ah, àwọn yẹn pọ̀ nbẹ́ o òye gbogbo àwọn ọkọ̀ àgbàdo ara o